ọkọ̀ dànù. ìyá dànù. kó o fún oúnjẹ nù. àwọn ọ̀la ní káàbù. nígbà wo ni o mọ ọ̀rọ̀ kíran yẹn mojú ọ̀rọ̀ lárí iná. ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ pé sáà mọ̀ yín street ni. ṣèbí sàlẹ̀ ló yẹ kó ti gbòó iṣẹ́ nu lẹ́tún fi ṣiṣẹ́ ni. ẹyin ní mi lára ìyá mi máa stress mo ní kẹ́ máa lọ. àgbà tí òbí ló lọ lọ kó èèyàn kú èèyàn ayé àgbà tí òbí ló ní kẹ́fẹ́ báyé mi jẹ ni. Èmi ni two million tí mo fún ẹ tó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi tó yẹn. Olùkọ́ jẹ́ lábàtì. Àṣírí kan mo lè gbà ó. Ìlàkàtì. Báwo ni ìṣe ń bolú ti rówó ni? Your woman carry money dey pay for the rent wey be say you no dey pay. You go just dash out every blessed day like say you be toilet fly. Ẹ kú lé o. Ojú kìrìsìtì àná àtàlẹ́ òkìrìsìtì àwọn ọlọ́pàá ẹ̀sìn. Ká ni mo rí ọ̀bẹ ni? Eh tó yẹ kí n gún ọmọkùnrin ọlọ́pàá wá fún everybody. ọlọ́pàá sì máa padà kó gbogbo aláàsì tó bá ti ṣerú ẹ̀ lọ. ṣé kì í sílẹ̀ tó fi ti kẹ́ lọ bá madam sínú ilé. máa dá mọ́tò ìpadà síbi tó ti bọ̀ èmi àti ò jọ gbénu lé ìpadà mọ́. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. àṣẹ ti ya wèrè o. ìyá ẹ ti ya wèrè. àwọn ẹgbẹ́ ń wèrè ṣe. ó lè ṣe rè èmi ni mò ń fẹ́ kí n tóbi fáàbùrò yìí. ẹ̀yin ọ̀rẹ́ méjì ẹgbẹ́ tó ń fi ọkùnrin kan náà. ọ̀rẹ́ méjì máa mẹ́rin máa sọ̀rọ̀ ọ̀sẹ̀. Ah! bí wọ́n bá kọjú ìbọn sí ọ sọ pé bàbá rẹ̀ ń bẹ lẹ́yìn ní kí wọ́n yìnbọn. Oh ṣé o ti gbọ́ nípa pẹ̀tẹ́ ọ̀gá? I don't do night parties. I'm a married man. Àwa singles boy. She ká look para one. She ain't mind to ń ti bá ní pé kí I'm sorry, I'm married. That's oh, but still, just to create a friendship. Oh my God! Thank you. Ọkọ rẹ lọkọ ẹ yìí o, ọkọ alálùbáríkà ni pàpà. Àǹtí mi, lóòótọ́ ọkọ alálùbáríkà ni Kóredé. de. ò kì í satisfy mi rárá. You're missing me already. I swear. Mo máa tó dé náà, just a week. Are you sure? Mm-hmm. Ká máa gbàdúrà pé We ẹ kó máa travel all the time. So wà á spend weekend pẹ̀lú mi ní gbogbo Weekend Nikoko. kọ́kọ́, ma bí màá ṣeré jáde, ó ní wá sọ́dọ̀ ẹ̀ mọ́. Ṣọ́kọ mi ti dọ́fẹ̀sì. Um, a tó bi ten ten thirty káwọn àti Mùsùlùmí tó Yeah? She o mọ̀ máa lọ́tì? Màá lọ bí sí báwo, mọ́tò kan nìkan <laughs> Come in mọ̀ kan tó ń ṣèyàwó mi lẹ́nu ọjọ́ mẹ́ta she's been acting funny. jọ mo fẹ́ bẹ̀rẹ̀ ìgbọ̀ngàn lọ́wọ́ ẹni ṣé mo ti lọ́la àtọ́kọ mi ṣé wọ́n fẹ́ra wọn. Ah. what do you mean. torí pé ọwọ́ tó bá dilẹ̀ ó lè ṣùn yálò. ọkọ̀ tó mú pátá àtẹ́lẹ̀ tó mú he's making me losing it all. kò dẹ̀ sí ẹni tẹ́lẹ̀ rò pé bí yóò ló ṣe kó pa wọ́n èmi nìkan kọ́ lè máa arrest ẹ nídìí láti arrest ọkọ mi náà torí pé ọ̀daràn làwa méjèèjì. you carry you for naming ceremony and god know wetin dey in belly. you be better pikin Now, devil go enter your belly, and that devil go comot whether na fasting i go do I abi na i will go eri eke wey Then dey go for She she know know the the asins. Mercy when I get mercy, mercy when I get mercy mercy wey no get joy mercy wey no dey pity no get mercy mercy wey no get joy mercy wey no dey pity. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. wàhálà ti wà mercy ti lọ o. Ah, ṣùgbọ́n àti wáwọ́ igi ọ̀pẹ dán. merci. Tellement le candy New York. Merci, Mo lẹ́gbẹ́ bàbá bàbá wọn ní ṣe. Nana manu kana nana na sinini kuna. Okay. Victor! Victor, yeah. Coming to him. Mercy, we don't get mercy. What you want to do, Kemika? Oh, Julie, it's about David. kan gbé bí a kú ọ̀nà gbé láti lọ báyà kọjá. àwọn fẹ́ lọ jà ní. ìsọfẹ ní wọn ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ iṣẹ́ wo níbo. o bá lọ fọ mi lẹ́nu níṣà. ìyá ìyá. Ibo! Ibo! Dadu!

wà á kọ́ mi lọ́wọ́ nǹkan ṣe mi lọ́wọ́ yìí wà á bá yẹn wà á wà á jẹ ẹjọ́ tó ẹ ẹ ní jẹyẹ. ara yín náà dàtọ̀ sí ẹnu tẹ́mi. ẹ jíjẹ ká gbéra ẹ gbéra gbéra ẹ ní gbéra ẹ ní gbéra ẹ jẹ gbéra ọmọ adájọ jọ fún yín náà ìtọ yẹn ọmọ adájọ fún yín. ayẹkẹ mi tọ sẹnu ẹ wo tó bá lọ ẹ yẹ mọ lọ tọ mi ò ẹ ọkú. ọ̀gbẹ́ni sùn lẹ́nu mi ẹ ṣe lọtírì ẹnu mi ẹ ṣe lọtírì. o. ah yẹ díẹ̀ sí. e ah. dey pain you ni. Ah, wọ́n fà mí lẹ́nu yàrá òní ìdílé. rábọ̀lì náà ń ṣẹlẹ̀. Báyọ̀ Báyọ̀ Báyọ̀ when you know say you no fit fight why you go front. Eh? ṣé ìwọ mọ̀ pé èèyàn kan nìkan kọ́ ló ń jẹ́jọ́ mọ́ ni òun nìyẹn ń sìn o ti lọ forí kó jápìn o ti fún ẹ ní one two guy no wise at all a máa ṣe bí bọ́ọ̀lù as i did like this we go call Yano? show me those guys i go show them oh. i go to show them but this thing pay me Pay me die. you know suppose tell me say you go show them mercy mercy we no get mercy. no get Oh. mercy we no get joy. no get. mercy to jẹ́ pé ojú àánú ẹ̀ ti fọ́. ti bọ̀ ní òòjọ́ gbémi débẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ṣó ti mọ̀ pé irú ọjọ́ máa wáyé ló fi pílánì ìtọ́ tó dìtọ́ wa wọ́n wéré. tí ẹ mú mọ so that thing can tell you tí ẹ ìtọ́ yẹn ti wà ń bẹ̀rẹ̀ ti pẹ́ o i don dey plan for this kind day i know say this thing go happen one day now i don dey keep that thing eh? there yeah tatọ́lùyá wọn. wà ká má parọ́ ká má jalè ó yá wèrè gan wèrè wà lórí ẹ̀. now all of us get madness it's just that our madness pass each other. Hmm. Hey, nah. Na fast, na fast, na fast. Gather day, na. Bayo, bayo. <laughs> One blow, seven die. One blow, seven die. Shall I be no? tí a máa jẹ lára wọn Mercy òun ni mò ń rò ó ṣé ìyá ọmọ yẹn ti lọ ra kó sí ẹ sílẹ̀ ṣe. àtẹ̀dúró ah, náà kò yé mi o lórí kan ń wo pé kí ló lè máa gbénu Mercy ó fi wo pé mi lòun máa kojú ah, ṣáwọn kan dúró síbi kan pé kí Mercy máa lọ tọ́ mi ni kò lè ṣáà lè jẹ́ Mercy lòun máa gbé yàrá bá mi. tí kò bá ń ṣe a bá ṣe nǹkan fún nǹkan ò bá ṣe lánàá yẹn you know. ẹ̀wà náà ṣé kò dùn létí ìyá ẹ̀ ni ṣé jẹ́ bàbí kéré létí ẹ̀ ni ó dẹ̀ náà ṣe ẹ̀ níyà o ọmọ ẹ̀wà ìbílẹ̀ ṣe dágẹ̀ wọn mi dey cook abẹ́rẹ́ ara ìsàbí ọmọ she go dey get liver a máa ṣe kinní yẹn fún ó di dandan ọlọ́run sẹ́. ẹ̀mí sùúrù sùúrù tó ń wájú ọ̀la kò sí nǹkan kan kò sí wùlífà tí ìyá mẹ́sì lè ní níwájú ẹ̀mí jude ah, olúwa ayé ó dẹ̀ mọ́ nǹkan tí ó dá lọ́wọ́ mi ti máa ń dà ọ̀rọ̀ tí ó bá síkú tó mẹ́ja kákò ó bá sí nǹkan tí mò ń wò lọ́ọ̀kan tí mo dẹ̀ fẹ́ bá láti fi ṣe nǹkan tó wà lọ́wọ́ mi ti fẹ́ ṣe ẹ ṣàjà ìrẹ́ ìrẹ́ nísùfù ẹ ẹja ìtutù. bàbá ti sọ̀rọ̀ bàbá ti pàṣẹ ọmọ ẹlẹ́kejì tọmọ yìí máa jẹ lọ lábẹ́ tẹ̀ wà lélẹ̀ ẹ̀dẹ̀ ní kéka máa wò ó bẹ́ẹ̀ ọmọ we no fit leave am we gats treat her for cup. ó yẹ ká ṣe kínní yẹn fún. wàláì kò yẹ kó rí bẹ́ẹ̀. ó yẹ ká ṣe kínní yẹn fún. a ṣe tutù. a tutù amomínú àgẹ bí kú. túwò túwò. ee a ó ní àtutù tèmi yé mi. Hmm. ó lè wé. ẹ má wọrí tèmi yé mi díẹ̀ ló kù ṣáà ní sùúrù ẹ kí nǹkan tó bẹ́ẹ̀ tẹ̀ mí lọ́wọ́ tẹ̀ mí lọ́wọ́ ẹ ṣáà Mercy wey oh. no get mercy Mercy Mercy Mercy Mercy wey no get mercy Mercy Mercy Mercy Mercy wey no get mercy. ìjọ̀ngbọ̀n lọ́mọ ẹ sùúrù tù lọ́mọ ẹ. La bête ló ń gbé lábẹ́ tẹ̀ ló ń gbé tó ti ń gbé ṣayé tó ti ń gbé merci bí mẹ́sì báńkì mẹ́sì báńkì kí gbogbo ènìyàn ah, lọ́lọ́. Ah. ó já wèrè ni ah, ah. kílé tó mi dì. kílé tí mo fi are you stupid. calm down sórí mo ń sá tẹ̀lé lẹ́kọ̀ọ́ mo ń pẹ́ o rẹ̀ dákú. mo tẹ súnmọ́ are you mad. kí ló ṣe é calm down. ayé ẹ̀ máa bàjẹ́. ọgbọ́n nídìí fast wá ta lele yìí ọgbẹ yìí ọgbẹ yìí ta girlfriend. wá ibo mo ti mọ My rí. na girlfriend. Ah, who be this son. na your girlfriend kò ní jẹ́ fún ẹ ọlọ́ ìbùkún ni ẹ ti bá gbá ẹ mú lọ́sì wẹ́rẹ́ babe o lè fún ní pọ́ọ̀tì lójú ni ó ṣe bí ìbọn lọ onídàáfù ya ẹ ọmọ àlè pẹ̀lẹ́ next time next time kó fún ìyá ẹ̀ ra fọ́kà jẹ́sí ẹ lọ. ṣe àǹtí ah, thank you. Mercy. Mama. Mercy. Mercy. Mama, I didn't hear you. Ìgbà mélòó mo pè. I no count am. Wetin? Olórí burúkú ọmọ ní òní count am. Sí, ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ. As you live your life like this, eh? As you dey live your life, wey they do anyhow wey your face they don't cut and they don't slice and slice and like uh, onion even if i say go bring man wey you go marry no be say the one wey dem don cut am to two na him go marry you abi if you see any better person wey go say him wan marry woman wey dem don slice am to pieces. make i tell you something tí díẹ̀ bá bàjẹ́ na òní díẹ̀ na him go do am na so yoruba dey do the proverb tí díẹ̀ bá bàjẹ́ na díẹ̀ go go spoil. ọmọ mama wetin happen wetin i do again kí ló ṣẹlẹ̀ shey god wan punish you i dey i dey talk to my pikin you you dey talk say kilo ló ṣẹlẹ̀. okay talk i dey hear you. èmi ni make i talk ṣé o lè mú sọ fún ẹ make you jáwọ́ lápọ̀n tí o yọ make you gbọ́ mi <laughs> hey mama that one dey easy na i dey come make i go put water for fire make i pour okro inside <laughs> ila. ogun na go kill that uh, ila wey you go put for for for water. i dey talk say your life no stable you come dey tell me say kofelo gbomi na kana na omi lakana na i dey tell you abi as your life don scatter na i dey tell you say kó farabalẹ̀ make you gbé ọpọlọ kalẹ̀ make you change your life okay nisin you get person wey dey marry you no get jáwọ́ ńbẹ̀ make you change your ways make you turn to better pikin wey i go celebrate ah but as you dey misbehave so wey you no wan hear word shebi so you wan gbọ́ mi lakana? no worry ọmọ tó bá níyà ẹ ò ní sùn ìyá ẹ ò ní sùn mo pápá kò lè lo valium na me tell you. Mama, you too talk. You too talk. I don't get time. Ogun ló Ogun ló máa pẹ́ Na me dey too talk. I wan go play ball TikTok. lábẹ́ tẹ̀ longue. La bête lábẹ́ tẹ̀ ló ń gbé tó ti ń gbé ṣayé tó ti si gbé ṣayé kí mẹ́sì báńkì mẹ́sì báńkì kí gbogbo ènìyàn pa lọ́lọ́ obìnrin bí ọkùnrin ni she no dey fair she no dey tire tàǹtẹ̀gbẹ́ná ojú ẹkùn láì ṣá o mẹ́sì wẹ́n no get mẹ́sì mẹ́sì wẹ́n no get mẹ́sì. Jude Jude. Junior o oh! Mercy hey look, I tell you see the thing wey you do for me that year. this time no come oh, see my face when you scatter my face this time I no come oh, you ló bójú mi jẹ o oh. Now you scatter my face that time see I go show you if you come this time I go show your mama dá fún ẹ. wo wo wo bí kí ló máa ń ṣe ẹgbẹ́ yẹn lórí burúkú júùdù gan-an jákè gbogbo wa ti ń bọ̀wọ́ bíi judas judas ìtàlẹ̀ máa ń ṣe every time wọ́n ṣe fẹ́ sọ pé ọmọ Messi ni no Messi eléyìí kò gbọ́. nami o Messi nami. wọ́n á má lọ wá òjò lórí burúkú ni ẹni. wọ́n wọ́n wá bèrè tó ń ṣe yaayin yẹn yaayin náà bá ń lé ni o ṣayé mi mo kì í wo bọ́ọ̀ mi lè mọ Messi láyéláyé bọ̀dẹ̀ bá ní ìṣòro yẹn bọ̀ látọ̀ ọkọ̀ tẹ́ bá ti gán ní àlàyé kẹ́ tutù kẹ́ burúkú ó ti yé yín kẹ́ momi inú àgè ládùúgbò yìí mo pọ̀ gan o ó ti yé bóyá o mọ̀ èmi ló ń pè ní júùdù èmi ní júùdù èmi ní aláṣọ oríṣiríṣi kò sẹ́yìn tí ń wọ̀ èmi lọ́lú ayé ìdàgógó mo máa ń dá nǹkan burúkú sáré ẹ jẹ́ nǹkan burúkú sáré. Hey, go back, no pass over. Go for it. Stop, boy. Hey, hey, hey. Don't try me, oh. I go show you. Ah, I go show your mama. Go punish you. My my my my my friend, friend, friend, friend, Má ṣe ọkọ fún ẹ. Má fún ẹgbẹ́ ọkọ fún ẹ nípa rẹ̀. Má tó má rọ̀ wá mi ni. Má lọ sí. Má lọ sọ lórí àwọn eléyìí. Ẹ jẹ́ wá sọ fún yín o. Ẹ jẹ́ sọ fún yín. Ọmọ tí ó bá ọmọ tó bá máa yọ lórí ibùkún lágbàlagbà máa ń pa kékeré ni mo ń pa ẹ́ díẹ̀ díẹ̀ ni. bá ti pa àwọn tó máa pa àwọn náà. bàjẹ́ alájà ẹ̀ èmi jù èmi jù go back èmi jù punish you punish you èmi jù punish you. o ní sori rẹ. èmi jù bóyá ẹ̀ mọ̀ aláṣọ oríṣiríṣi ni mí o tí bá parí bá ti wọ ọṣọ mi. ó sọ pàyà ẹ. èlò èlò ọ́fíìsà ewo Mercy àtàwọn ẹgbẹ́ má tún ti bẹ̀rẹ̀ ah, wọ́n máa payàn sádùúgbò yìí o ẹ tètè máa bọ̀ o. àbúrò jákòó wọn ìfẹ́ bá dùgbò ìjà ah, wàhálà lé ní wàhálà lọ́nà ah, káwọn ọlọ́pàá iná tètè máa bọ̀ ọ́ ìwọ lọ. akọ tí ó gbẹ̀kún tó ní ó ọmọ mi báwọn tóbi sọ ọmọ mi dákun máa ṣe pátá kó má bá kábàámọ̀ lẹ́yìn ọ̀la torí what an old man will see while sitting down bọ́mọ kékeré gorí igi ìrókò kò lè rí kò lè rí. Felix if not for you ó yẹ lady yìí àtàwọn tó kàn ẹ́ kàn lo ìwé ìkọ̀mọ̀ níbí ojoojúmọ́ ni report wọn máa ń dọ́dọ̀ mi which I can't condole anymore. Oh ó yé mi ó kúkú yé mi ó yé mi jù báyìí lọ sórí mo tiẹ̀ dúpẹ́ pé òun ti fi etí but I'm assuring you pé láti òní lọ kò ní wùwàkuwà mọ́ this mercy tó ń wò yìí i'm assuring you kò ní constitute nuisance mọ́ mò ń sọ fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́. Hmm, bẹ́ẹ̀ ni. officer sọ. Um, ẹ lọ release ẹ pẹ̀lú àwọn yòókù ẹ. o ṣe o ṣe thank you I really appreciate. ìjọba lọmọ ẹ sùúrù lọmọ ẹ lábẹ́ ló ń gbé lábẹ́ ló ń gbé tó ti ń gbé ṣayé tó ti ń gbé ṣayé bí mẹ́sì báńkì mẹ́sì báńkì kí gbogbo ènìyàn pa lọ́lọ́ obìnrin bí ọkùnrin ni. But Mercy, you said you are from Edo State, so I was wondering how come your Yoruba is so fluent. Oh, okay. You say my papa na from Edo. My mama na Yoruba now. So after my papa die, now we just come Lagos. And tell him I gbé koyi tí ó di gbọ́ Yorùbá. Go see now. Oh, <laughs> no, nobody, nobody. And I'm so sorry for your dad's death, okay? May he continue to rest in peace. Ami, thank you. You gotta go. Ah, ah, ah, hold on now. We are still talking, right? Okay, I hear you. Uh, okay, Mercy, I actually have a little confession, okay? The confession is that I have been eyeing you yeah, I've been admiring you. And uh, you <laughs> won't believe that it's because of you that I allowed everybody. I made sure everybody was ready. Everybody? Oh my fuck, tell me now. You don't fuck up, oh. So you don't make those boys sleep for dear. Maybe they live for dear. Oh my, you don't fuck up. For, tell me now. Oh. No, no, no. They don't, they don't need to live for dear, okay? Let them go scot-free. Mercy, you, you're beautiful trust me, I, I know what I'm saying. You're very beautiful, and this kind of life prison, touts, scars, the piercings, all this rough life you no need them. You no need them, okay? I don't hear you. Make I go. I get business where I want to. I not come Relax. You just came out. Where are you rushing to? This time, the only thing that you need now is maybe some ice cream some peppered chicken in an AC ventilated environment, you know. Mm. And they, you know they makes me forget yeah, to. I miss you more, shall we? Okay. go gbẹ just dry dry now dry dry dry. everywhere just dry anyhow anyhow. kí you kàn ra wa yìí a do a lè fi transfer ara sìgá náà tomata tó fa sìgá wey no concern me me i dey na. ẹni tẹ́mi máa ń mú lọ́wọ́ yìí mo máa kánra wọn gidi. ṣì sí àṣìbí. ẹ lè fi àṣẹ ah, kó má ṣọ̀rọ̀ ajé ni ìwé fọmọlọmọ lẹjà rẹ. ẹ bọ̀ ń fọ́ ni náà ń ṣọ̀rọ̀ ajé ni ẹ fi kí ló ṣẹlẹ̀. Ah, ẹ ṣé wọ́n gbé mensa ni wọ́n gbé mensa náà kò lè bọ́ fún wọn. come on you're welcome so mercy ngbawo la tún máa ríra báyìí. I mean, I don't know. No, they sure. go let you know. You go let me know? Yeah. Okay. I go to expect. All right now. Yeah. Take care, baby boy. <laughs> baby ah, girl. Bẹ́sì bẹ́sì. Ọmọ mi tó ta, ọmọ mi tó pẹ́ ìgbà. Bẹ́sì pẹ́sà. Bẹ́sì wá ṣé mi ní kò fún ẹ? I dey wonder, ah, me say dey wonder say Bùrà you go wọ́n you go wash wọ́ ṣú, o wọ́ dírẹ́sì, wọ́ ìṣú, ìwọ tẹ́ pé gáì ọmọ mi ò fọ́ fẹ́lẹ̀ yìí kí ló wọ ah! ọmọ yìí náà ìfúnlẹ̀ your customer go there no mercy mercy no mercy mercy ọmọ ẹ jẹ́ kí mi lọ mọ ọwọ́ sọ ṣé ní mo ra ọmọ ẹ̀ ṣe bí o ti you understand many many gist dey make me go ṣebí na the film yam make me go know what's up. ìrókò wáwó ṣùgbọ́n àti wáwó igi ọ̀pẹ dọ̀rùn ó kọjá ìṣíwẹ́wẹ́ ẹ má fojú di mẹ́sì tẹ̀mọ́ lọ́kàn dín nù. Ghana, no, no, no, Messi, Messi, Messi, we no get Messi. You tell us, say, me we sit down, oh, So you want gist me and no come. We just sit down here since, oh, so anything now, kí ló ṣẹlẹ̀. Wetin happen now? Why the rush? Calm down. Okay. Oh, yeah, e get one guy, my tell you, I wan follow you na talk. But that guy arrange how we take comot for sale. Hey, hey, I talk. I talk the <laughs> thing say ah, how go just come up for sale just oh, like that you dey bounce comot like king you no get we will be say say, say don dey sit up <laughs> say na yeah, you know. <laughs> no get <laughs> oh. eh? oh. Now that guy o now you make a gist you Oh yeah, na we dey here. as i up for sale mm. you just tell me say he like me eh. na me i me i fine i fine. you fine now. you respect you respect now. you tell me say i fine say he like me okay the guy carry me comot mm. he carry me go spa wow. he carry me go he, he buy clothes for me ah, ah. he buy wig for me ah, he buy ah. food for me the guy treats me sha mm. the cloth he buy for me the cloth dey inside now And they tell you as i enter house some guy just be like ṣé na mercy be this be who be this ṣé na eh, me oh. na <laughs> mercy oh. mercy jaya na me oh. i just change <laughs> you know even the cloth wey the guy buy those clothes dey inside no dey dress like that now. Mm. mercy mercy ọ̀rẹ́ mi àtàtà aṣọ yẹn àjọ máa wọ̀ ni o pé àjọ ní size kan náà ìsàlẹ̀ má lè wọlé o tó bá jẹ́ gown ó máa wà stretchy yẹn máa wọlé top tó bá wà stretching. ọmọ ọmọ àjọ láyà ni ó máa wọlé. kí ni problem ẹ gangan ó ń sọ gbogbo ẹ ń sìn ó sọ pé ẹ ó yá èwo lèmi náà máa gbà nínú ẹ ìjọ́sìn tọ́ka báyọ̀ ó nílò. ọ̀nà ò fẹ́ jẹ́nu ẹ̀ just dey play ó gbé abeg i wan come make i go carry my phone make comot go in. ó yára mercy wey no get ah, ah, joy ọmọ mi ó pọ̀ mercy wey no get joy ọlọ́run ó pọ̀ na so person get boyfriend o just like that. just like that. he go abeg don't forget us o. Oh. just like that just ah, like that just like that. èmi o hundred k eh, i swear. Come, kọ̀ǹkọ̀ mẹ́sì hmm? má sọ fún mi pé bọ̀bọ̀ tó gbé ẹ ṣàbàyé lọ́jọ́ yẹn ló sẹ́ǹdì owó. na Felix o na the guy o mo fọ́ o. yàtí sùsì Messi Messi wey no get joy Messi tí ó ní Messi Messi tó jọ àánú ẹ̀ ti fọ́. ti pẹ́. ọmọ you don get husband be that. Wọ́n ní ìgbọ́gi tó fẹ́ Shut up man. Hey. Eh, See, he come put now. should say manager. She don't hundred k na change? Ah, hundred k na change. Eh, Mercy, how far? Mo fọ́ o. Báwo la ṣe máa share èlé báyìí? Kí ni? Ṣé wetin? <laughs> This one na my money o. Na my money. Ah. But I know say that they suffer. I'll give you that five five k. No ah. worry. Ó pa. Eh, kò sí Time táìmù bẹ́ẹ̀ tí o mọ̀ pé èmi mọ̀lẹ́bí ẹ̀ ni àfi five k kún á jẹ ten k àwọn ará ìta lè fáwọn five k. ó hmm, wá jí gbé ẹgbẹ́ ìdí kan mọ́. wàhálà five a náà pa ṣé kí n dúró gbà ní àná. I dey come back. Make I go see your mercy first. Make I give am. Make I bless am. Go come back. You very very mercy. Oh, mercy wey no get mercy. I no get o. Mercy wey no get joy. I no get o. Mercy to joy. àánú ẹ̀ ti fọ́. mercy, mercy, mercy, we don't get mercy. Mercy, mercy, mercy, mercy, we don't get mercy. Ìjọ̀gbọ̀n lọmọ ẹ, sùúrùtù lọmọ ẹ. Lábẹ́ tẹ̀ ló ń gbé, lábẹ́ tẹ̀ ló ń gbé, tó ti ń gbé ṣayé, tó ti ń gbé ṣayé. Bí Mercy Banky, Mercy Banky, gbogbo ènìyàn pa lọ́lọ́, obìnrin bí ọkùnrin. À kí ló ṣẹlẹ̀ gangan? À ni gan ṣe fẹ́ pa mí ni? Ẹ̀ẹ́dẹ̀ lọ bí ọmọ tẹ́ wọn máa dà kí àbí kò ṣe ẹ ṣé mi lè dúró ẹ ṣẹlẹ̀ àbí mi ò tó bẹ wí tó fẹ́ náà mí ni. ẹwẹ fèmí lẹ o orí tèmi. tí o bá fi ẹlẹ nǹkan tó fẹ́ náà mí ni. orí tèmi pé o. orí ẹ ò pé. ṣé ti ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. àkí ló ṣẹlẹ̀ ta lélẹ̀ àkí lélẹ̀ gan. àlọ́ ayé tó pé ìsìn ẹwẹ fèmí lẹ o. wíṣọ mi ti o ni. adẹ̀kú ẹ ò gbọ́ ni o. ẹ who be you who be you gangan. Mercy we no get Mercy. which Mercy gangan. come here. wait ya. wait ya yeah, yeah, yeah, yeah. Ah, yeah. Go punish you. You no get training, oh. You no, you no get training, oh. Ẹ̀yin ọjí ọ̀rọ̀ kan ni mo fẹ́ sáré rí ọ fún pé ó tó di pa àwọn kọ́sọ́mà tèmi náà bẹ̀rẹ̀ sí dé. Mo wò pé ilé ayé yìí kò sí iṣẹ́ téèyàn gbọ́dọ̀ máa ṣe láyè èèyàn gbọ́dọ̀ try láti wà advance. Hmm. Téèyàn bá advance èèyàn kàn máa lọ gbúrúrú àwọn èèyàn gan ò ní pọ̀yàn lé. Mọ ọ̀nà téèyàn lè gba advance ni kéèyàn increase ọjà téèyàn bá ń tà mo ṣe wà yìí nìsín gbogbo èmi làwọn tí ni o àwọn cigarette ni o kankan mo fẹ́ increase owó lé lórí mo á rò pé ìwọ ni partner mi táwọn èèyàn bá ti fẹ́ wá gba owó tó bá jẹ́ pé one thousand tó bá jẹ́ fifteen naira one hundred naira ló ń gbà tẹ́lẹ̀ increase ẹ̀ sí three hundred ẹ tó bá fẹ́ gba ten thousand tó bá jẹ́ one five ní increase ẹ̀ sí two thousand ẹ so wọ́n á lè mọ̀ pé àti advance mm. àwọn èèyàn ti mọ̀ pé à pos ọjí o Uh, it's not ordinary POS. n kí ló tọ́ wa ní kí n increase ẹ̀ ṣébi tèmi ti ń gbà san gbowó lọ́wọ́ tèmi ni. Ah, wọ́n dẹ́ni àrírí one thousand tí ń gbà wọn náà kò ní mi là ilé mọ́ fi tèmi lé mọ́ fi ní àwọn ìtẹ̀ àwọn èèyàn dá. ó kó ṣe pọ̀ ní wọ́n la kó ṣe pọ̀ ní wọ́n lára jáde ó advance ọ ẹ mákẹ́tì ẹ. advance sanni pa advance ibúlé yún un ah, dákun sọ náà ìwọ nísìn ọlọfẹ máa fowó lé ọtí. bẹ́ẹ̀ni. ṣé wọn ti fowó kún fún ọmọ tó ti ń rà ju ètò ọ̀run àlọ tẹ́lẹ̀. Ah, bọ́sẹ̀ wí ẹ̀ gangan bẹ́ẹ̀ ni mo ti bẹ̀ ọlọ́run àbí ti dídi so pé àwọn kan sọ́mọ̀ mi kọ̀ọ̀kan tó bá jókòó síbẹ̀ yẹn mm. ọ̀rọ̀ ẹ̀ náà máa ń sọ ṣé àparò ni ọ́ ni mo ní kí ló dé wọ́n lọ pààrọ̀ aṣọ rí ọ̀ lè pààrọ̀ aṣọ o aṣọ èèyàn kan tó máa wọ̀ táyé máa fi parẹ́ òun ló tún wọ̀. o láìkí ẹ o láìkí ẹ o ló wọ̀ ní gbogbo gbà láì ṣe jẹ́sí àwọn àwọn tíìmù àwọn àwọn tíìmù tó ń gbá bọ́ọ̀lù gan wọ́n ní jẹ́sí àwẹ̀ wọ́n ní òun. àwọn withdraw ten fiber. ten fiber àbí ten thousand. ten fiber. ah mi ò ní ten fiber ten ten thousand naira. <laughs> Ah, so ah, one five two thousand. on top waist one five ah can you imagine one five. Oh, babe na one five john make you dey ah mercy fún tọ́wá ṣeun wàhálà wà ní gbowó lọ́wọ́ rẹ̀ kí ló ṣẹlẹ̀. láìsẹ̀ give away. ó dàgbọ́n mo ye mo ye láìkì mẹ́sì yìí tó dàgbé ọmọ. mẹ́sì wo ló. mo láìkì mo láìkì mẹ́sì mo láìkì ẹ̀dùn bápẹ̀ lọ. ẹ ló wá ní kò ṣe give away. ah dákun jẹ́ ṣé bó ṣe wà yìí wà láì tàlá yìí mú ńlá la rẹ̀. just dey play. ṣe é rán dis thing. rè ń bọ̀. àwọn ah, ò lè rọ́ọ̀nù kankan. kí ni gbé rọ́ọ̀nù ẹ̀ Ah! Ah! mo ah! don't worry i know your pin. you know which abeg bring am put my pin jọ how i go take know my pin bring something for me jọ. kókó nǹkan tó rí lára àwọn eléyìí. ẹni tí mo rí lára rẹ pọ̀ èmi ló yé èmi ló yé. ọ̀dà má bẹ́ẹ̀ ṣe òfin gbè. sọ̀rì nísùúrù ọ̀fẹ́ bá sọ̀rọ̀ àbí tó bá bá sọ̀rọ̀ tó bá sì gbọ́ ṣọ́ọ̀bù yìí ó di tiẹ̀. bàbá mi ní sùúrù náà o Mercy nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ mi ọ̀jì tá a jọ jẹ́ pátínà ó lóun nífẹ̀ẹ́ rẹ̀ látẹ̀ni lọ ẹ ti di ọkọ àtìyàwó ẹ jọ gbé pẹ́pẹ́pẹ́ ẹ níṣu lọ́kà kí ayé ò fi parẹ́ lórúkọ olúwa wa ó ti gbà eh, bá gbé pos ah ló ṣe bó ni. i mean like say na don na don mad. i no well. they go punish you. bring something ah. jare dey dey mad. na no get sense. mercy mercy mercy. ọmọ yóò mọ̀ ní mercy. eléyìí ò ní mercy mercy eléyìí ti change sásájì o. bó ṣe wà yí gbogbo tó bá kò ṣe fún mi mo sì láìkì rẹ bẹ́sẹ̀ mo sì láìkì rẹ bẹ́sẹ̀ ah! mo sì láìkì rẹ bẹ́sẹ̀. Ah! ọjí o ní làkàyọ ọ̀rẹ́ yẹn bọ sọ̀rọ̀. tọhún kí mi mú ti wáyé ilé ìjà tó nǹkan bírù rẹ ní tó bá fẹ́ mi wọn fẹ́ gbógun tì mí yóò yẹ mọ dìfẹ́ǹdì ìwọlẹ̀ wọ gbogbo jọ̀bọ̀ ẹ bọ́ yẹ sásákùsà. tó bá jẹ́ pé yín ò ní hmm. sórí èmi ò bọ̀ bọ́ sọ̀rọ̀ hmm yóò sì gbọ́ àmọ́ o ti ṣe wíìlì ẹ̀ bí lo ti ṣe wíìlì ẹ̀ ojú ẹ̀ ni o o ti sọ pé mi ni ma continue business yìí. o ti ma continue business yìí tó wá gbà tán náà bó ní ṣe bọ̀ kí n máa tọrọ oúnjẹ lọ́wọ́ rẹ̀. ẹ kí wọ́n ní. gbogbo eyín èmi kàn fi ṣe skóòpù ní sódà tó ń lọ fi wò pé ó nífẹ̀ẹ́ mi lóòótọ́. àyẹ̀wò ní skóòpù wèrè. ìwà pé sọ́ọ̀bù mi kalẹ̀ bí tí n ti ń jẹun. ọ̀gbẹ́ni mọ́mọ́ bẹ́ẹ̀ mi ṣe blank wèrè o èmi ò láìkì wèrè gangan o. ó bá wù kọ́ máa gbà sọ́ọ̀nì kí ah. ni ti ń bẹ láyé ni wọ́n láìkì ẹ̀ náà kọ́ ni. ọ̀láìkì ta ni ìlú ni wọ́n gan pa ara tá à ń sọ fún ọnu tó àwọn aṣọ kan kiri bí àparò èmi mi ò rẹ́ni tó ń gbé kúpa lórí àkàrà ni. ṣé mo ṣe àwọ̀ ní ìsìn tó wà ní ọ̀la àbí mo ṣe nǹkan tó jagbára mi lọ. ó ṣe tó jagbára lọ. àwọn arílànà ni o bàbá aṣọ yìí ọmọ bàbá mi mo ti jogún rẹ̀ yín sì wọ̀ tí ó fi ya tí ì fi ní rí mọ́ bó ṣe wù mí nù torí gbígbàdúrà ń bẹ lára aṣọ yìí. a jẹ pé alájẹtán ni wọ nígbà tí bàbá wa sọ kù fún wọ tí wọlé wọ kù fún ọmọ sọrí pé tó bá jọbìnrin náà ló bí ṣé yóò mọ wọ sòkòtò àtẹwò. sọ ma tán sọ pé ìrìn kan ètò sí. pẹ̀lẹ́ rọkíbá Eh, seven hundred tó jẹ mí ńkọ́. seven hundred yìí eh. èmi ò tí ì lówó ó ṣe jápá àsìkò sí ìlú mi ní ah, seven hundred. àsìkò tó wù mí mo béèrè. tó wù ọ eh. ẹyin ò lè sin gbèsè lásìkò tó wù. bá a mú ṣíṣe tì ń bẹ ṣíṣe ọjà ó tètè tẹ̀lé mẹ́sì ẹ lọ a ah, kéèyàn wo ẹ jago ah, ọjí jago ọjí ọjí ọjí sọmọ pé ntọ́ wèrè sọmọ ní kí n máa fọ jẹ sọmọ pé ntọ́ wèrè wèrè àwọn èèyàn rò pé olùwà mọ́sálásí ni o tó ń dé fìlà àwọn ọba. má lọ sọ́ọ̀bù rẹ̀ bẹ́ẹ̀ rí ọ ta ni nílẹ̀ iwájú ta. ẹjọ́ lọ ń rò bọ́ọ̀sì wàá mi ní ìsàwọn yẹn kàn kọjá wọn ò fẹ́ yá ẹsẹ̀ rẹ̀ kò dá ah. èèyàn kan tó tún wá ó tún ti lọ. èèyàn ní ní ìtò wa yẹn. kí wá ni. èèyàn ní yín o ẹranko wá ni. ẹranko ni wú. lẹ́tà lómi àwọn aláàtì láyé látàárọ̀. I love you. I love you so much. I, I mean it. I'm real. Real? Very real. I don't talk say fake now. See as I did like this, marriage not in my own diary for now. I beg. Mercy, I'm not saying marriage is in your diary. I'm just, I'm saying consider me. I need you. I want you, okay? I really love you. Wait, what's they worry you? Oh, you think say because you don't give me money you don't buy me things that one they give you up, say you don't see where i be just they play. Oh, now come on mercy what about everything i did for you i did it from my heart okay forget about the money forget about the things i do for you i'm just saying listen aside all of this aside the tattoos the ras ghetto life the piercing and all of that you are adventurous you're interesting, you're beautiful in and out. You are smart, you're hardworking. And that for me is a wife material. Storyteller, thank you. Okay, okay, okay, okay, okay, okay, sorry. Mercy, how about Emi Atie Kajojade, okay? Go to somewhere different. ká tiẹ̀ lọ fún special treatment ká lọ ṣeré you know to the beach anywhere any special place tó bá fẹ́ lọ tó bá tiẹ̀ like mo lè lodge ní five star hotel yeah see nature have fun kí ló feel. lodge me. yeah. oh ṣé ètò ìṣẹ́lú girls ṣé dey whine me. ní sùúrù kò ń ṣe kan tí mo mí nìyẹn ok má bínú bóyá kò yẹ kí n sọ pé màá lodge tó bá wọ̀n ẹ̀ tá bá jáde tó bá fẹ́ padà lọlé lálẹ́ màá gbé ẹ wálé yín ọ̀n ṣe problem kákò jáde now come on. I get things I forget you dey waste my time. o ló bá hey hey hold on hold on má bínú wá wá wá ná wá ná ó ní nǹkan tí mo rí ń sìn that's a knife what are you doing with a knife. for protection later. pro. ọ̀gá ọ̀ya. give me. protection lábẹ́tẹ̀ ló ń gbé lábẹ́tẹ̀ ló ń gbé tó ti ń gbé ṣáyé tó ti ń gbé ṣáyé bí Oh! dùn mí pa ọ́. ẹlẹ́yìí o ìgbà ẹ̀mú. follow me, follow me. kò ní dá fún ẹ. ọlọ́kẹ́ mẹ́rẹ̀ẹ́sì ìjọ̀gbọ́n lọ́mọ ẹ sùúrù lọ́mọ ẹ. lábẹ́ tẹ̀ ló ń gbé lábẹ́ tẹ̀ ló ń gbé ṣayé bí mẹ́sì báńkì kí gbogbo ènìyàn pa lọ́lọ́ obìnrin bí ọkùnrin ni she no dey fair she no dey tire. dúró dúró dúró dúró bàbá ìwé wáyé bíkà ìtú pàìlẹ̀ ni ìtú pàìlẹ̀ ni oníṣẹ́ àfún ẹ̀ bíbọ̀ ọjọ́. Mercy wey no get joy. Mercy wey no dey pity. Mercy wey no dey

èlú five hundred wọ́n ní káàṣì. rárá máa transfer mo fún ah, mi. rárá rárá mi yẹ mi yẹ mi yẹ mi lè eh, gba. ẹ gba transfer. no no no. mọ́mí péjú wá jẹ́ kórìí kórìí ẹ pé o. Ah, kí ìṣẹ̀lẹ̀. tó bá ti bẹ̀rẹ̀ tí wọ́n ní mo bẹ̀rẹ̀ jẹ́ kórìí ẹ pé o kí ló tó ọ̀rọ̀ jẹ́ fọmọ mẹ́sì ah. burúkú yẹn tó bá jẹ́ kó máa fi gòlé mi kiri títì tó bá dẹ̀ máa rí bá máa ní ẹ̀ńtọ́ náà yàwó ẹ̀ ẹ̀ńtọ́ náà yàwó ẹ̀ ó wá jẹ́ kí n máa sá kiri kí ni problem ẹ̀ náà sori sí yìí o kò sẹ́ tó rí ẹ̀ sí yìí o tó ń tẹ́gbà tí wàá ṣe tèmi lẹ́ máa ń rí o bí ẹ kò kẹ́rù ẹ̀ kúrò lẹ́nu kò lọ sọ́dọ̀ ẹ̀ mẹ́sì àbí kí ló pe ra ẹ̀ o ṣe àwọn wàhálà òun wá wàhálà ọjọ́ tó bá tún bá mi ṣerú ẹ̀ o máa kúrò lẹ́mi wà á dẹ́ fi ṣọ́ọ̀bù ilẹ̀ ó dẹ̀ ṣe bí kí n lu ẹ̀ ṣá ó dàbí kí. kí n ṣọmọ mẹ́sì yìí mi ná mi ná mi ná tuntun kí n ṣọmọ mẹ́sìn báyìí ṣé mo dáhùn èmi lọkọ mi rú akásẹ́tù rẹ̀ akásẹ́tù rẹ̀. mercy we no get mercy. Mm, mercy, mercy, mercy, mercy we no get mercy. Ẹ má bínú, ẹ má bínú, àti Mercy mo ti ń bẹ̀ yín láti ẹ má bínú náà. Mi ni wọ́n bú. Èmi Mercy. Èmi Mercy tí ò ní Mercy ni wọ́n bú. Ọlá ìyá ẹ̀ ló jẹ. A ti lọ nà é jù. Báyọ̀ wí gan. Ẹ má bínú. Mercy ó ti bẹ̀, òun náà jẹ̀bù rẹ̀ ìwọ náà má ṣe bẹ́ẹ̀ mọ́. ó yọ Mercy Mercy tọkọ mi jọ o lùwọ́ dáṣẹ́ rí àwọn ọkọ mi ká tó o tọkọ mi jọ o ta jọ o tírẹ́tì rẹ ká pọ̀ tù jàre èmi ò nọkọ mi jù lù mí pa jù lù mí mọ́ rèmi rárá rárá ẹ is my husband leave me and my husband dey know Mercy ṣìmí ajá wọn ní wọ́n ní gidi o wọ́n ní gidi ebi tí wọ́n ní wọ́n lè lọ́kọ mi. eléyìí ti báyà múlẹ̀ o. pitch lè rẹ̀ yìí o eléyìí máa nasty o. <laughs> wouldn't help ayé ẹ ni. wọ́n help ayé mi yóò ká lù mí. ó bá máa nà ẹ pa. yóò lù mí pa yóò lù mí pa èmi ò lára mi torí lèmi ṣe ní pọ̀mùpọ̀mù lójoojúmọ́ yóò lù mí pa. help but they help o. Oh. no mercy. I help you ni. mercy. wọ́n dey help me and you mi mọ̀ wá o I know you wella wọ́n help me o mi like ìyá dúbíwò mẹ́sì ìyáwọ̀nù rẹ ni tọkọ mi jọ náà fún jù ká lọ rẹ̀ jàre torí ọlọ́run wọ́n ní ẹni o big money tọkọ mi jọ jù ká lù mí jàre o wọ́n lè tírẹ́tì ọkọ mi lọ́nà o jàre o ok ilé ńlá odò. o bó ṣe wà ó ti báyà mú ilé o tọkọ ẹ bá tún ti ń lù wọ́n fílẹ̀ o báyìí anywhere where I see that man I go dey beat him. if I see am today I go beat him. I don't like cheating na ẹ eh, ṣe ah beat that woman ah. I go beat I go too beat am. alo ko kò fòun Olu olùgbèjà ọmọ òrukàn. everything where the man the woman they talk It's it ń do me no mo kọ sí ó kàn lọ báyìí ni Me ò gbọ́ Me ò gbọ́ koko. tí máa rí ọkọ ẹ̀ no pa. Mercy. but Jude àdúgbò yìí lọ forí ẹ̀ sọlẹ̀ sí àtijọ́ ń ṣe láti kékeré ládùúgbò yìí títí di táìmì ọmọ tí ò níran yẹn mi mọ bó ṣe máa wà nílùú tá a máa pè lálágbára tí ọmọ kan tí bàbá ẹ̀ tọ́lọ wá ìyá ẹ̀ wá láti ìlú kan torí bàbá ẹ̀ kọ́lé sórí half plot ó wá ń ṣe bí ọ̀gá lé wa lórí mẹ́tì àbí kí lorúkọ ẹ̀ ọmọ tó ti gún lójú gbà kan tó yẹ kó padà nù wá ń wòran ọmọ yẹn ti dọ̀gá lé wa lórí tá a bá ní change àmàfin máa bọ́ ẹ pé ọ̀rẹ́ mi alágbára ọ̀rẹ́ mi alágbára ṣé ò lágbára wọn máa ṣe bẹ́ẹ̀ ni pé èmi mo lẹ́nu èmi ṣe kan ìwọ̀n àwa wá ń sá fún ẹ kí náà sá fún ẹ fún ó lẹ́nu ò lè já a máa máa fọ́ fún ẹ fọ́ fún ẹ a máa ní one hundred and two naira máa ná fún wọ ọmọkọ́dẹ́ ẹ obìnrin akáwọn dèdè nìkan sẹ́yìn ọmọ àléfò ọmọ ẹ wá sílé mi mo báyàwó mi wí ó dẹ̀ bójú mi jẹ́ lójú ìyàwó mi mo jẹ́ kí ìyàwó mi náà mọ̀ ọ́ mọ̀ stand ẹ̀ bọ́ mo á wò pé kò tó níbi tí wọ́n wà ọ̀rọ̀ Messi báyìí kí la lè ṣe sí i yes kí la lè ṣe sí a lè lè kúrò ládùúgbò tó bàbá ẹ̀ kọ́lé sádùúgbò ìyá ẹ̀dẹ̀ kèrè ká ní pé àti ẹ̀dọ́ lọ ti wá but kí la lè ṣe sí ọ̀rọ̀ ọmọ ibà ìgbà tó ń disturb wa náà àwọn ah. ń tẹ̀ wá lójúmọ́ lẹ̀. jaga jaga ọ̀dẹ̀ disappoint mi kí ló máa ṣe sọ́wọ́ mẹ́sì ìdánwò kọ́lé sádùúgbò yìí ṣọ́wù nìkan máa kọ́kọ́ lé ni bàbá ẹ̀ máa kọ́kọ́ lé sádùúgbò tàbí lé dànù yìí àìmọ ẹni tàbí lé ládùúgbò kọ́kọ́ wá gbélé wọn kó lórí ilẹ̀ bàbá wa tí wọ́n wà lárí ilẹ̀ àwọn lọ́ọ̀nì ilé wọ́n máa gbélé wọn ni àìkọ́ rẹ̀ sọ rẹ̀ ti múnú bí mi mo ṣẹ̀ṣẹ̀ máa ráyè ọmọ yẹn sìn ṣé ẹgbẹ́ tí mo bá ṣe láìdọ́ yìí mo ń bá ṣe é pa ni màá ṣe wá ṣe nǹkan fún sìn ni ládùúgbò ta bíbí sí tí mo ti ṣe nǹkan gan tí mo ti ṣe nǹkan ṣe nǹkan ṣe nǹkan fáwọn èèyàn gan níwé lè máa yàṣọ mọ́ mi lára ó máa sọ mí dẹni àbùkù wọ́n bí lè ṣe kọ́ bọ̀ mi lójú kọ́ bọ̀ mi lójú tó ń yà mí lé kọ́ lójú lójú mi gangan ẹ nítorí mẹ́sì àmẹ́sì bàbá àdúgbò ilẹ̀ fún mi wàláì tó bá fàdúgbò màmá mi sọ pé mo pa tó bẹ́ẹ̀ ó fẹ́ gba áǹkì mi àbí eléyìí kọ̀ọ̀kan ló máa jẹ́ kí n bínú ẹ̀ máa ṣe kà fún máa ò rí máa ò ní mọ̀kọ́ tí máa aláṣẹ máa ní mọ̀kọ́ tí máa ṣe sí mo mọ̀kọ́ tí máa ṣe mo mọ̀kọ́ tí máa ṣe. níbo níbo níbo. ẹ ó ti gún. iṣẹ́ ni oògùn ìṣẹ́ múra síṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ la rí. kí ló ṣe é tó sọ ipò tí mo bá yí ò dáa don't like it. tókẹ́ what is the problem kí ló ń go through kí ló ṣe é Talk to me. Can you please be kind enough to borrow me 100,000 naira? Can you source to face me? And táwọn tó jẹ mí Because I am skint at the moment. Daddy, lies in gbogbo ìgbà ni. Have you ever for once been a responsible father? In this house. Daddy, I'm very, gbẹ́rù sorry. I'm ẹ̀ ń fẹsẹ̀ tà girls yìí gan-an. funny go? Sugar daddy, hello magic. I'm Àwọn bàbá arúgbó <laughs> know what's okay I like you. ẹgbẹ́ inú dákẹ́jàre ọ̀rọ̀ ṣíwọ́ lẹ́ ń sọ lẹ́nu yìí ẹ fẹ́ máa fẹ́ ta ni. wọn bá tọ́ kọ́bọ̀ sí dáàdì mi fún yín kọ́ ní kẹ́ máa fi maintain àwọ̀ yín kó má ṣà. ṣébí torí oúnjẹ oṣù. ẹ jẹ́ fún mi tẹ́kẹ̀wé jàre. àǹtí ẹ fún mi tẹ́kẹ̀wé àbá àsanwó ni ẹ tún máa gbowó tẹ́kẹ̀wé lọ́tọ̀. ó sì ti òjebo ló ṣàlọ́wọ́ o ó lè kú bọ báàlà bàbá ẹni tó máa bọ èmi ń gba owó lọ́wọ́ lọ́dí ẹ̀ sẹ́dì tó bá ká ẹ lára tó fẹ́ gbowó lọ́wọ́ bàbá ẹ̀ ìwọ ṣàṣìrè What is going on here? ẹ ló ni kẹ́ni gbé asakin lọ lọ wá fún ẹ. because the last time I checked ìyàwó bàbá ẹ ni mo dẹ̀ ṣì jẹ́ ìyàwó bàbá ẹ ni ìyá èèyàn dẹ̀ ni. wáyé tó ṣe lè gbẹ̀yìn lọ kó lọ fún ẹ bọ́ tí wọ́n bá ń sọ wípé àwọn ọmọ àbí ìpàbẹ̀dà èyí ló yẹ kí wọ́n nọwọ́. àwọn ẹgbẹ́ mi mi omi nọ́ńtà tí wọ́n fi ń wà òkè tíjọ́ tí bá bẹ̀rẹ̀ sí ní ta omi ọjọ́ yẹn ni omi máa bẹ̀rẹ̀ sí ní pààyàn káàkiri nílùú. ọdúnládé adékọlá ayéwùmí òṣìyòyẹmí ẹni ayéwù òde tipátipá dandan gbọ̀n ẹni ayé bá wò kó wá wí. sinimá ilé ó lè lálejò. ayéwu mi lakọ́lé rẹ̀ ó lágbára. corporate picture Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá ló gbé jáde o. ayéwu mi lakọ́lé rẹ̀ ó lágbára ayé wù mí wọ́n sáré pápá yẹlẹ̀nkú yẹlẹ̀nkú ní bíbí ọ̀nà yẹlẹ̀nkú yẹlẹ̀nkú lórí asẹ́rin dodo ńgbà dodo ńgbà. wọ́n sọ pa àwọn tọ̀ yẹ̀rì wọ́n ta kò jó wọ́n jù sókè ọ̀ àsìpara. ẹ̀yin ńlá ni wọ́n gbé nínú wọ́ ìwọ̀ lálùjẹ̀mọ́ ẹ̀bọ̀ra burúkú bá fẹjú tótó mọ́ wọn. wọ́n débi ẹ̀rù ẹ̀rù bà wọ́n. ojú gàngán lójú ni wọ́n béèrè ẹ̀yin ńlá lọ́wọ́ wọn. ọdúnladé adékọ́lá ayéwùmí ẹ̀bọ̀ ń bẹ̀lẹ́rù ẹlẹ́kọ̀ọ́ ń polówó ikú tantan. Ah, sinimá ìkọjá àfẹnurò yẹn jọ ayéwùmí làkọ́lé ẹ̀. ayé rẹ ti bàjẹ́ ayé rẹ ta ó ti mẹ́yìn ó ti wá ni ìníjà pàdé pọ̀ rárá. ṣé korúkọ ẹ ti rò ẹ. ẹ orúkọ òsì wo ni rọ. ayé kọlá sori pa ayé ẹ ti rí kọlá. ayé tẹ wá ń tàkìtì olùsí ayé ń tàkìtì lọ́jọ́ kọlákọlá ni kó rọ̀sì ń kọ́. wọ́n ti pa ayé ẹ ti kọlá. kí ni ìdí kí ni ìdí tí ẹyin fi jábọ́ lọ́wọ́ ayé hùn. kí ni ìdí tí wọ́n fi lé mi. Wasiu Owóyà Gáúsù ló produce ẹ ló tún direct ẹ àjàsà fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ àbẹ̀ní àgbọ̀n abiodun ọ̀dẹ́kunlé ṣèyí crown àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ayé wò ní subtitled in english. we just have to wait for god's time that exactly nǹkan tó ń ṣẹlẹ̀ iná ló ń ṣẹlẹ̀ ní life tiwa náà ká dúró di àsìkò ọlọ́run ọlọ́run ló ń ṣọmọ ọlọ́run adé fún àwa náà lọ́mọ tiwa. mo ṣe nígbà tí mo bá gbé ẹsẹ̀ e látọjọ́ tí o lóyún àtàrọ̀ dàlẹ́ kí n má complain you are wasting my time my energy my resources kí n má complain. ó dá èmi lójú pé yóò ṣe. ẹ dákun ṣé ń wọ́n sì dọ̀la báyìí ọkú tì ní. ní má ti tó ayé wù mí òréré la yé wò wọn ọ̀rá yé o. eléyìí gbóná rìtìrì tí ó da jẹnẹjẹnẹ bó da yàtọ̀ ayé wù mí ó ti jáde grab your copy now now now. mercy, mercy, mercy, we no get mercy. Mm, mercy, mercy, mercy, mercy, we no get mercy. Ìjọ̀ngbọ̀n lọmọ ẹ, sùrùtù lọmọ ẹ. Lábẹ́ tẹ̀ ló ń gbé. Lábẹ́ tẹ̀ ló ń gbé. Tó ti ń gbé ṣáyé. Tó ti ń gbé ṣáyé. Bí Mẹ́sì báńkì. Mẹ́sì báńkì. Kí gbogbo ènìyàn pa lọ́lọ́. Obìnrin bí ọkùnrin ni. She no dey fear, she no dey tire tantẹgbẹna ojú ẹkùn láì ṣá o Mercy wey no get mercy Mercy wey no get mercy Mercy wey no get joy Mercy wey no dey pity Mercy wey no get mercy naaru nọmnọ anu. ó dúró ó dúró digbí igi wáwo ìrókò wáwo ṣùgbọ́n àti wáwọ́ igi ọ̀pẹ dọ̀rùn ó kọjá ìṣíwẹ́wẹ́ ẹ má fojú di Messi kẹ mọ́ lọ́kàn dín nù yọ Messi yé mo lẹ́gbẹ́ bàbá bàbá wọn ní ṣe nana manu kana nana sinini kò nù nà junumu na nunu ga ka numu na nunu Messi Messi Messi wulomɔ na ni kana numu nunu Messi Messi Messi wenu gɛ Messi njowo dunu. ojú ìka ìka ń bínú oh ìka ìka ń sọ̀rọ̀ ó ní kẹmàlálá tóró mu lóbìnrin mẹ́ta tàbọ̀ ẹni bá fojú di mẹ́sì ó fojú di kú ẹni fojú di mẹ́sì ó fojú dànù ó lélẹ̀. Kana na kina kune kana kinu mɔdɛnkɛ nanu kunu nanu naru jɛjɛ nunu nɔnɔnɔn. kó ṣáàtì fàjọgbọ́n kó ṣáàtì fàṣùrùtù ẹni bá kojú ẹ o àfàìmọ̀ kó má kábàámọ̀ orúkọ òròmọ́. oh God, mercy, mercy. Mm, when oh God, mercy, mercy. Mm, when oh God, pity, mercy. Yeah, when oh God, joy, mercy. Mbinu, mbinu, mbinu, mercy. Mbinu, mbinu, mbinu, mercy. Mbinu, mbinu, mbinu, mercy.